يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. أو يو believe when he said to Wash your faces and your hands up to the elbows. Rub your head and wash your feet up to the ankles àǹbẹ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kó fún ẹnì kọ̀ọ̀kan wa ní orí ayé àti orí alkiyama ó sì fi ẹsẹ̀ gbogbo mùsùlùmí àti mùsùlùmá lóbìnrin kó fi ẹsẹ̀ gbogbo wa nílẹ̀ lórí ẹ̀sìn islam ó túbọ̀ wà á sàmọ̀nà fún gbogbo wa sí i ó sì fi ọ̀nà àmọ́ gbogbo àwọn tí wọ́n wà níta tí wọ́n sì ṣe ẹ̀sìn islam ní olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin ẹlọ́mọ yìí pé ó kó àwọn gbólóhùn kéékèèké kan fún wa lábala fífọ ẹsẹ̀ wa méjèèjì nígbà tá a bá ń ṣe àlùwàlà lọ́wọ́ nígbà tí àwa mùsùlùmí bá ń ṣe àlùwàlà kí ni àwọn gbólóhùn náà òun náà ni àkọ́kọ́ òun náà ni pé kí ló tó fi jẹ́ sí pé fífọ ẹsẹ̀ wa méjèèjì òun ni àfọ̀kàn nínú àlùwàlá tàǹsẹ̀ ẹ̀rù kí nígbà tá a bẹ̀rẹ̀ àlùwàlá a bẹ̀rẹ̀ láti bí fífọ ọwọ́ wa méjèèjì kí ló wá fà tó fi jẹ́ sí pé ẹsẹ̀ la fọ̀ níparí tí ẹsẹ̀ ọ̀jẹ́ àkọ́kọ́ tí hmm. ọwọ́ jẹ́ níta àfọ̀kàn ìdáhùn ni wípé ẹ jẹ́ ká lọ mọ̀ wípé jíjẹ́ tí ẹsẹ̀ méjèèjì jẹ́ níta àfọ̀kàn nínú àlùwàlá tàǹsẹ̀ ó ń jẹ́ kan nínú àwọn àpẹẹrẹ tá a tún máa mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá àdámọ́ ọmọ ènìyàn mu ni a tún máa mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá làákà ìtòpé mu ni tó bá jẹ́ pé bá sọ fún wa yìí pé kẹ́ tó fọ ẹsẹ̀ yín àbí kẹ́ bá fọ ẹsẹ̀ yín tán gbà náà lẹ́yìn gbà náà lẹ́tọ̀ yọ ẹnu yín nù ẹ rí i pé ọ̀tà kò làákà ìbùkún torí pé ọwọ́ tá a fi fọ ẹsẹ̀ láti wọn mú lọ sí ẹnu ah, tàbí wọn sọ fún wa yìí pé tẹ bá fẹsẹ̀ yín nù tán ní kẹ tó fi mú yín ẹ rí i pé ọwọ́ tá a fi fẹsẹ̀ ìdọ̀tí díẹ̀ wà ń bẹ̀ nì òórùn díẹ̀ wà ń bẹ̀ nì ìbàjẹ́ sí pé ńgbà tá a bá ń fún mi fi mú wa báyìí a máa gbọ́ díẹ̀ ní tó bá mú òórùn púpọ̀ tó máa gbọ́ díẹ̀ nínú àwọn òórùn ìdọ̀tí díẹ̀ díẹ̀ tó fọ̀ kúrò ní ẹsẹ̀ rẹ̀ èyí fi wá yìí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá làákàyè ìjọba làkàyè tó yanjú mu ni àwọn adúgbò fún ọlọ́run ọba wa pé gbogbo onílàkàyè ènìyàn gbogbo onílàákàyè ènìyàn tí ń bẹ lórílẹ̀ ayé gbogbo wọn ni a fẹnu kò ìyẹn sì fẹnu papọ̀ yìí pé tá a bá fẹ́ fọ nǹkan òkìlà àkọ́kọ́ fọ̀ ká tó fọ ìsàlẹ̀ ìwọ́n mi ènìyàn tó ń gbọ́ mi lọ́kùnrin lọ́jẹ́ ni àbí lóbìnrin àbí mùsùlùmí lọ́jẹ́ ni àbí ìsìn mùsùlùmí tó o bá dìde wò ó rí pé ẹsẹ̀ lọ́kàn nínú orí ìkẹ́ ara rẹ̀ òun náà ti làfọ̀ kàn nínú àlọ́ hmm. àtàkì nínú Islam ìyẹn bí wáyé pé ẹni tí làákà iye ẹ̀ bá ti dàrú òní ọ̀ máa fọ̀ sàlẹ̀ kó tó máa fọ òkè eléyìí ó tún jẹ́rìí máa jẹ́ mi sọ fún gbogbo ẹni wáyé kó tako làákàyè kò yẹ kó ṣe déédéé làákàyè ó ṣe déédéé làákàyè ó tún wá ṣe déédéé àdámá tí ọlọ́run bá dá ọmọ ènìyàn ẹ̀yin olùgbọ́ wa lápọ̀nlé tẹ́ ẹ jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ jẹ́ ká ronú díẹ̀ tí ń ta àṣọ yìí náà hmm. bóyá tẹ́ bá ronú sí díẹ̀ ó sì ti kéré pé kí ọkàn yín ó sì payá láti wá tẹ̀lé ẹ̀sìn Islam kẹ́sì lè bá mọ̀ pé àníṣe ànábìwọ̀n Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba nìtọ́ ọlọ́run ọba rántí gbogbo ayé láti wá dé ìtùnú fún gbogbo ayé sallallahu alaihi wa sallam. ìkàlà ọmọ ìdájú sára yí pé ẹ̀sìn islam dáhùn wo ni ó náà ní ẹ̀sìn àlàáfíà ní gbogbo ojúpọ̀nà ní gbogbo ọ̀nà hmm. ẹ̀sìn àlàáfíà ní gbogbo àyè. òun náà tún ní ẹ̀sìn tó sí pé ẹ̀sìn àwọn onílàákàyè tó pé ìnáà ní ẹni pé gbogbo ẹni tí wọ́n ń ṣe islam bí àkáyẹ ẹ bá kù díẹ̀ kó tó jọ ìsìláàmù látara fún practice ẹ̀sìn ìsìláàmù ọjà wa lójú pé ọpọlọ rẹ ó ti kìnnì yóò pé wà lẹ́yìn tọpọlọ rẹ bá pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó ṣe ìsìláàmù tó bá ṣe ìsìláàmù ọpọlọ rẹ yóò tún dàgbà sókè sí ju bó ti wà tẹ́lẹ̀ lọ. ìdíje ilé ìlànà tí ń dúpẹ́ fọlọ́wọn ọba lọ́pọ̀lọpọ̀ pé ó ṣe wá nìkan nínú àwọn tí ń ṣe ẹ̀sìn ìsìláàmù. alhamdulillah ẹ̀sà nǹkan tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ bákan náà ó jẹ́ ìrọ̀rùn tó kọjá bẹ́ẹ̀ tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ tó jẹ́ sí pé ìrọ̀rùn náà ó wá ní òun ṣe ó relate pẹ̀lú fífọ ẹsẹ̀ wa méjèèjì máa sábà ń ṣe àlùmọ́lá lọ́wọ́ mo sọ fún wa wípé ìrọ̀rùn ní o tó jẹ́ sí pé kò sí irú ẹ̀ nínú ẹ̀sìn kankan tí mo lọ rí hmm. kí wá ní ìrọ̀rùn náà ẹ̀yin ò gbọ́ wa kí ni ìrọ̀rùn náà tí ọlọ́run bá fáwọn mùsùlùmí nìkan tí ò fẹ́lẹ́sìn kí ni dáadáa náà tí ń bẹ nínú àlùwàlá yìí tó jẹ má àlùwàlá yìí tí ń bẹ fáwọn mùsùlùmí tí ò sì lọ́dọ̀ ẹnì kankan kí ni nǹkan náà òun náà ni ká máa fi ọwọ́ pa sọ́ọ̀kì tá a bá wọ̀ sẹ́sẹ́ nígbà tá a bá ń sàlùwàlá lọ́wọ́. ká hmm, máa fọwọ́ pa sọ́ọ̀kì. tàbí ká máa fọwọ́ pa bàtà wa nígbà tá a bá fẹ́ sàlùwàlá. Hmm, ẹ sọ wáyé pé àní bọ́ sọ́ọ̀kì wa àní bọ́ bàtà wa. ẹ jẹ́ ká lọ mọ̀ ní àkọ́kọ́ ẹ̀ wíwọ sọ́ọ̀sì àpẹẹrẹ ńlá kan lọ́jẹ́ fún wa wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ni àpẹẹrẹ ńlá kan lọ́jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni wọ́n ní ká máa wọ sọ́ọ̀sì hmm. ẹ̀sìn tí ọ̀sán gbé ẹ̀gbọ́dọ̀ wọ sọ́ọ̀sì náà ẹ̀sìn hmm. Islam bákan náà ẹlẹ́ẹ̀kejì kátólọ́ àmọ́ yìí pé àní wíwọ bàtà nínú ẹ̀sìn Islam pẹ̀lú oníranran bàtà téèyàn rí kọ́wọ̀ hmm. yíyọ̀ǹda fún wa nínú ẹ̀sìn Islam pé ká máa wọ bàtà tó tún jẹ́ sí pé wíwọ̀ gan ara ẹ̀sìn ni hmm. ó tún jẹ́ kan nínú níta àti máa mọ̀ pé ẹ̀sìn ọ̀rọ̀ wọn ní ẹ̀sìn Islam mo wá ń gbé kalẹ̀ fún gbogbo ẹni tí ń bọ̀ wá lọ́kùnrin àti lóbìnrin àtẹnudọ́mọ̀ nípa ẹ̀sìn Islam àtẹnudí ọ̀mọ̀ tó nǹkan lọ́mọ wípé kò sí nǹkan kan tí èèyàn fi máa jọ́sìn fọ́lọ́run ọba nínú ẹ̀sìn Islam tá a wá lè fẹ́ wípé kò sí bíbọ́ bàtà sílẹ̀ nínú ẹ̀sìn Islam a lè fi bíbọ́ bàtà àbí àìwọ bàtà a lè fi jọ́sìn nínú ẹ̀sìn Islam hmm. yẹn ni pé àìmáwọ bàtà kò sí nínú ẹ̀sìn Islam yẹn ni pé yẹn pé àìmáwọ bàtà mo fẹ́ fi súnmọ́ Ọlọ́run ọba kò sí nínú ẹ̀sìn Islam àní kó tún gbọ́ pé àmọ́ àfi bàtà kírun nẹ́ẹ̀sì Islam àmọ́ àfi sọ́ọ̀kì kírun nẹ́ẹ̀sì Islam tí ọ̀rọ̀ bá débẹ̀ àmọ́ gbé yẹn padà hmm. àǹfààní ẹlẹ́ẹ̀kejì náà ni ẹlẹ́ẹ̀kẹta lọ́mọ ìgbé òfìyíwá yìí pé ẹ̀sìn Islam ó ń wá ìrọ̀rùn ó ń wá ọ̀nà àbáyọ ó sì ń wá ìtùnú fún gbogbo tẹ́ ń pè ní ọmọnìyàn lórílẹ̀ ayé bí ká wọ̀ torí pé wíwọ sọ́ọ̀tì ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wọ̀ láti fi lé òtútù lọ láti fi lé kíni òtútù lọ ìyẹn fi yọ ayé pé mùsùlùmí ó wà lábẹ́ ààbò sẹ̀ríà Islam ó tutù bá mú ọ wọn ò ní fi ọbọ̀ sọ́ọ̀tì wọ sọ́ọ̀kì. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé gbogbo ń tẹ́ ń pè ní mùsùlùmí lórí ilẹ̀ ayé ọlẹ́tọ̀ láti wọ sọ́ọ̀kì láìsọ tútù bákan náà fẹ́ẹ́ pé ìdí pàtàkì míì bá tún wà láti wọ ẹgẹ bó jẹ́ sí pé lápèjúwe kọjá pé ibi tó ti fẹ́ kírun mọ́sálásí tó ti fẹ́ kírun ẹgẹ bí situation tá a wà Nàìjíríà tá a wà yìí bóyá bí ẹ̀fọn wà nù ẹ̀ Hmm. wọn náà ti mọ̀ pé mùsùlùmí tó bá fẹ́ kírun ó gbọ́dọ̀ farabalẹ̀ ẹni pé ẹ̀sìn ìsìláàmù iṣẹ́ ẹ̀sìn láti máa jó tàbí láti máa gbẹ́sẹ̀ òkè tàbí láti máa gbẹ́sẹ̀ jáde tàbí láti máa gbápá sókè ẹ̀sìn ẹ̀sìn ayinira tàbí jọ́sìn fọlọ́wọ́n báyìí hmm. ó dùn ó gàn pa ẹ̀ farabalẹ̀ tó wọn náà ti mọ̀ pé ẹ̀fọn yìí jẹ́ ń tára rẹ̀ ọba balẹ̀ hmm. ẹ̀ ń tára rẹ̀ ọba balẹ̀ ní kíni ọba balẹ̀ nítorí ìdílé yìí ká ní pé ẹ̀fọn bá ti ń bẹ ní ibi tó ti fẹ́ kírun wọ́n ẹsẹ̀ rẹ̀ ṣàlàáfíà ni wọn mm. ò fi ó kírun kí maléré ò mú ọ èyí pé wọ́n sọ́ọ̀tì tẹ̀sẹ̀ rẹ̀ ẹsẹ̀ náà lẹ̀fọ́n ti bẹ̀rẹ̀ jíjẹ́ yẹn mm. lórí màmí tó bá wá sójú ó rì ọ mm. wá sí tí ọgbọ̀n ẹ̀ ọfọ̀ ọgbọ̀n ṣùgbọ́n lẹ́sẹ̀ ò lè mà kí ló fà á ọwọ́ sọ ò lè wọ sọ́ọ̀tì especially ládùúgbò tá a wà yìí nílò Nàìjíríà tá a wà yìí tẹ́fọn pọ̀ mẹ́ torí pé àlàáfíà ńlá ni ẹ̀sìn Islam jẹ́ fún wa ẹni kí ló wọ sọ́ọ̀tì tẹ̀sẹ̀ rẹ̀ tí ó lé ọkùnrin níbi kí ẹ̀fọn kọ́mọ ń gbọ́ ní àwùjọ tá a wà yìí àti ní orílẹ̀-èdè tá a wà yìí lọ́mọ pé ó dé ìwọ̀ fún ọ kí mo wíjà máa wà. kọ̀ wá sọ pé malaria mú ọ kọ̀ wá sọ pé ń bolo ti mú ọ kọ̀ wá nígbà mo kí wọn níbi kan báyìí ní ẹ̀fọn jẹ mí ní ẹsẹ̀ tí malaria fi mú mi ó dé ìwọ̀ hmm. fún ọ. torí pé kí lọ́ba tó fi dé fún ọ torí pé ìsìláàmù yóò ń da fún ọ pé kọ́ wọ sọ́ọ̀tọ̀ òdìrọ̀rùn ìsìláàmù hmm. òdìrọ̀rùn ìsìláàmù sọ nípa báyìí nínú àwọn nǹkan tó yẹ ká tó ṣàgbéyẹ̀wò lákòókò tá à ń sọ̀rọ̀ nípa bàtà àbí sọ́ọ̀tì ká sì lè bá àfi yé gbogbo ayé òun náà nìyí pé ẹlọ́mà pé Islam kọ́ ọmọ sí kọ́ ọmọ gbégbèdé kíkà kan lélẹ̀ àbí ààlà kan lélẹ̀ pé kọ́lọ̀ báyìí ni sọ́ọ̀tì tó gbọ́dọ̀ wọ̀ lọ́gbọ́dọ̀ jù. ẹ yóò rọrùn fún ọ tàbí wọn ní kọ́lọ̀ white àbí black àbí kìnnìkan ó rí i pé wàhálà ó dẹ̀ lẹ́yìn Hmm. gbogbo sọ́ọ̀kì tó bá jẹ́ white yẹ́wò mọ̀ jìn díẹ̀ sí white lọ ẹ̀ máa ní white nìkan máa fi kí wọn sọ fún wa pé kọ́lọ̀ báyìí bákan náà wọn ò lè sọ fún wa pé èyí tí bá bẹ̀rẹ̀ báyìí báyìí ní kẹ́ẹ̀dọ̀ ó kẹ́ máa fi kí hmm. wọn ò sọ fún wa pé mẹ́ka ibi tí wọ́n ti ṣe ọgbọ́dọ̀ hmm. jẹ́ China wọ́n ti ṣe ní ibi kan láti ṣe ni wọ́n sọ bá ń fún wa àbí mẹ́ka wọ́n ti ṣe ni wọ́n sọ bá ń fún wa bákan náà wọ́n sọ pé kọ́ńpìnì báyìí lọ́wọ́dọ̀ ṣe sọ́ọ̀sì náà wọ̀ eléyìí yóò jẹ́ ká máa mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo kíni ayé ẹni bíbí kíbi tó wà ó fún Ọlọ́run ọba láwọn ẹ̀sìn Islam ẹ̀yin olùgbọ́ wa alákùnrin ẹjẹ́ bó ti jẹ́ sí pé ò ń fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ tó sì ń fọwọ́ pa bàtà rẹ̀ hmm. kàní pọ̀fẹ́sà lọ. ẹjẹ́ hmm. bó ti ń fọwọ́ pa sọ́ọ̀sì rẹ̀ bẹ́ẹ̀ náà ni o tún lẹ́tọ̀ọ́ láti fọwọ́ pa bàtà rẹ̀ náà. Hmm. ẹ̀bí irú àwọn bàtà wa ni àwọn bàtà kan wà tó jẹ́ sí pé ó ṣòro láti máa bọ́ ó ṣòro láti máa wọ̀ irú àwọn bàtà báyìí tàbí kò tiẹ̀ ṣòro tó bá ti bo ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n mẹ́jẹ̀mú wà ń bẹ o ọgbọ́dọ̀ yẹ ó gbọ́dọ̀ mọ́ kò sì ní ẹ̀gbin lára ọ̀lẹ́gbin lára ìyẹn yóò ti máa jẹ́ ká máa kéde fún gbogbo mùsùlùmí tó jẹ́ sọ́jà àbí àmì nítorí hmm. tó ń wo wípé Islam lọ́mọ yìí Islam ó ti ṣàkíyèsí condition rẹ o hmm. ó dẹ̀ ti consider situation tó wà yìí pé ọ̀ gbọ́dọ̀ fi nira ṣẹ̀ṣẹ̀ Eh, ìwọ mùsùlùmí tó jẹ́ sọ́jà àbí àmì lọ́mọ pé ẹ̀sìn islam ó ti yọ̀ǹda fún ọ láti fọwọ́ pa bàtà rẹ̀ bàtà tẹ́ fi máa ń fò sókè tẹ́ fi máa ń jagun ni onídìíkọ́ máa bọ́ ní gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni mò ń pè wọ́n tó jẹ́ kèfèrí tó sì ṣe islam tó jẹ́ sọ́jà náà ibi tí ń di ọlọ́wọ́ tí ọjọ́ ṣe islam láti ọjọ́ yìí náà ni wípé àwọn òbí àbò láti wá sọ̀rọ̀ bàtà hmm. ẹ máa ní máa bọ́ lójúmọ́ yìí ìṣòro tó ní náà nù rẹ̀ tọ́ ọ̀bá màtẹ́rẹ̀tẹ̀lẹ̀ náà ló ti ń gbọ́ yìí lọ́rùn hmm. ti wá dé látọ̀dọ̀ lọ́wọ́n bá fún wípé ọ lè kírun láì bọ́ bàtà rẹ̀ ó lè sẹ̀sìn láì bọ́ bàtà rẹ̀ hmm. ó lè sẹ̀sìn láì bọ́ sọ́ọ̀sì rẹ̀ ó lè sàlùwàlá láì bọ́ sọ́ọ̀sì rẹ̀ ó lè sàlùwàlá láì bọ́ bàtà rẹ̀ tó hmm. nípa báyìí tó bá yẹ kí pé ti ń di ọlọ́wọ́ ni o ti mọ̀ lónìí pé kò di ọlọ́wọ́ mọ̀ yá àgbà ìsìlámù rẹ nísìnyí tọba ti gba islam onídìíkọ bọ́ bàtà tọba fẹ́ sàrà onídìíkọ bọ́ sọ́ọ̀sì rẹ mọ́ tọba fẹ́ sàrà kódà onídìíkọ bọ́ sọ́ọ̀sì àti bàtà rẹ tọba fẹ́ kírun ọ máa kírun nínú bàtà rẹ ọ hmm. máa kírun nínú sọ́ọ̀sì rẹ hmm. eléyìí ni ìrọ̀rùn tí islam mú wa yuridullahu bikum. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. Allah intends it for you I does not want to make things difficult for you. Brother Jẹ́mi Ìjà ti máa tẹ̀síwájú. alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum wa rahmatulahi wa barakatuh.